ẹ má sọ nǹkan dìnira fún àwọn èèyàn ẹ rí gbogbo àwa tí a bá ń pe àwọn èèyàn sí àkíyèsí dáadáa àwa tá a bá ń bá àwọn èèyàn lò a gbọ́dọ̀ máa ronú bí nǹkan ṣe máa rọ àwọn èèyàn lọ́rùn àti nǹkan tó máa rọ wọ́n lọ́rùn nígbà téèyàn bá sọ fún èèyàn tí ò tí mèkè òkèlè ẹyọ kan jẹ tẹni tó kókè èké òkèlè márùn bẹnu lẹ́ẹ̀kan náà àrí wípé làákàyè gan ọgbà wọlé ẹlòmíì tó bá fẹ́ pe àwọn èèyàn sí Islam á wò pé ọjọ́ kan tó ń pàdé wọn yẹn náà ni kó ń ṣàlàyé gbogbo Islam fún wọn wọ́n bá ní kí lóde tó fẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn lẹ́ẹ̀kan náà a lè má pàdé mọ́ tẹ́ ẹ̀ bá pàdé mọ́ ìwí tó bá ti sọ fún yẹn tó yẹ lákàyè ẹ lè gbé lásìkò tó sọ fún òun lójúṣe tiẹ̀ àwọn náà mọ bó ṣe máa mú àwọn ẹlòmíì bá a tí wọ́n ṣàlàyé ẹ̀ síwájú fún wala tu'assira ẹ má máa sọ nǹkan di ìnira fáwọn èèyàn bashira ẹ má fáwọn èèyàn nírò dùnú wala tunfira ẹ má jẹ́ kó jẹ́ wípé gbogbo ìgbà ẹ má dẹ́rù báwọn èèyàn ni nínú ìgbésí ayé wa àbí lórí ọ̀rọ̀ ẹ̀sìn a ní láti máa apply irú àwọn nǹkan báyìí iná lè ìsáná kó lè kọ̀ hàlúwà ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́ rí yẹ ada lẹ́ni tó jẹ́ wọ̀nbíà ada lẹ́ni tí ò ní sùúrù ìdá màsáhùn kọ́ ìrùmọ̀lù hà ọjọ́ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ó máa pamọ́ ẹ̀mí gbọ́ ẹ̀mí mọ̀ ẹlòmíì ọjọ́ tó wó bá dé a máa dọ́gbọ́n jẹ nǹkan gidi nínú yàrá ẹ̀ tí ò ní jẹ́ kẹ́ni bọ̀dí mọ́ wàyí dàmà sáhù ṣáhù jàdúhà ṣùgbọ́n ẹ jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ sí gbogbo ayé ló máa mọ̀ pé a ah, èdè ń pa alágbájá ó lè dé gbangba báyìí kó wá máa fọwọ́ panu kó ní a ah, inú mi ò ọlọ́run ló mọ tí mo ti jẹun láti bí mo ṣe wà yìí a ah, ẹlẹ́ran ló ń kọjá lọ yìí ọlọ́run ló mọ ọdún táwa ìdíje ẹran gbẹ̀yìn a ẹlẹ́ja dídí màrí kí ẹ mẹ́fẹ́ gbogbo tó sọ yẹn ó ti do oníbàárà gbogbo òṣòro tó ní pátápátá ó ti sọ fáwọn èèyàn lórí ìyàwó níyàwó tó ṣe dáadáa lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa rántí ah àwọn èèyàn kan gbádùn ṣèbóbìnrin ni ló tújú ká sọ́kọ ẹ̀ yìí ṣèbóbìnrin ló kí ọkọ ẹ̀ yìí ah ọlọ́ àṣà àánú àwa náà irú ẹni yẹn ẹlòmíì tó fẹ́ fẹ́ yàwó gan ẹ̀rù àbá ètò òǹtí lágbájá ń bá yíre ó ti ṣe tẹ̀fíìr ó ti lé àwọn èèyàn jùlọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn máa kọ̀m̀pléìn nípa ẹ̀sìn gbogbo gbà ìgbà tí mo tiẹ̀ ti ṣe sóńnà yìí á àwọn nǹkan tiẹ̀ ti wá nira díẹ̀ ibi iṣẹ́ gan mi ìgbádùn bẹ́ẹ̀ ilé gan mi ìgbádùn bẹ́ẹ̀ everywhere wọ́n kàn fara ní mí ni òun tẹ́ni yẹn ń sọ fẹ́ lómi fi ṣẹ̀fẹ̀ gba súnà táwọn pé a ṣé ìnira tóun náà fẹ́ lọ fèsì rè abẹ́tako rọra di dídí àwòrán báyìí so bá ṣe rọ ẹ máa fáwọn èèyàn ní ròdù nù ọjọ́ tí dáadáa bá ṣẹlẹ̀ kéèyàn jẹ́ tó máa kọ́kọ́ gbé fóònù àtẹ̀gbọ́n lágbájá bí wọ́n ní àwítàmẹ̀dún mà bímọ ẹ̀gbọ́n pé afa abdulhakeem tajọ máa ń kírun tó ń gbólúwa ṣe yíyẹ tó ń gbélé àwọn bá kí ẹ rántí wọn máa láwọn náà ń lọ sí saudi wọn lọ fẹ́ lọ ṣe àjọ ní à wọn ti gain admission sí yunifásitì kan ń bẹ àbí kéèyàn jẹ tá a máa fọyàn níròdùnú pé àhẹ ẹ̀gbọ́n ni àfọ abdulhakeem àti tẹ invitation letter wọn náà fẹ́ ṣèyàwó ní april àwọn náà bá fi ṣèrọ̀rùn àwọn ọ̀rọ̀ òdùnnú báyẹn ẹ̀gbọ́n ni wọ́n máa ní àbúrò kí wọ́n máa fẹ́ ṣe mọ́sí náà ó ti yé good news ṣé ọba fáwọn èèyàn gbogbo good news báyìí ló ti jẹ́ wípé nínú àwọn nǹkan tá a máa ń ṣe àná ayù nínú tí Islam kọ́ òun ni kí òkùnkùn sì kí àwọn máa tẹ bánà ká máa wá gbé bánà káàkiri débi pé ìwà ṣe kándú náìtì káàkiri ẹ̀wọ̀ ẹ̀rí pé tó kú kan bá pínpín àwọn ọmọ wa tẹ òbítúárì wá gbé fọ́tò ẹ̀ sí aláàjì kínní kan iná líláì wa iná lọ́jọ́ hàn kínní kan wá wá gbé síwájú ilé ẹni yẹn ó lè lọ tú iye ẹ̀sìn níwájú ilé ẹlòmíì wọn lọ fi kéde eh, kìnnì kan kìnnì kan gbogbo yẹn wọn ràn wọn wọn ràn wọn tí o lẹ́sẹ̀ ní Islam kódà nínú Islam kò ń ṣe ohun tó dáa kéèyàn kan kú ká wá gbé lọ sínú newspaper ká lọ announce ẹ̀bá wo láyé lèmi ti Facebook kéèyàn kan bá kú gbogbo ẹ̀ náà là gbé lọ Facebook láti lọ announce rẹ̀ pẹ̀pẹ̀ tó ti yé gbogbo nǹkan yẹn láàyò lè kó ń ṣe tó dáa ohun tó wá lè mú wa ṣe necessity bóyá ẹni yẹn èèyàn tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn púpọ̀ ní àwọn ògbà kó má lọ jà àwọn èèyàn gbèsè àwa torí ẹ̀ announce nínú rédíò ó ti yé abẹ́ tó jẹ́ public figure tí ò lè kú president ìlú wa kú sí a ní láti announce ẹ̀ ọba àlùkù ani ní láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọba wa ti kú o so gbogbo àwọn eléyìí la gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ so kò ń ṣe ẹ ikú òǹṣeun téèyàn máa ń publicize káàkiri ṣó ti yé ẹlòmíì wà mí tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tó bá gbọ́ báyìí á ah, sọ́dí shock so but ìró ìdùnnú ẹni tí ìyà jẹ lọ́wọ́ kọ́ ni á ah, lágbájá náà máa tún ti ṣoríire. So, nínú gbà ọlọ́run ẹ́ẹ́ à lágbájá sóríire ọlọ́run jọ tètè ṣe tèmi náà ọlọ́run tó ṣe ti lágbájá ó ṣù ọ̀pọ̀ máa padà ṣe tèmi náà so gbogbo àwọn nǹkan tó máa múnú àwọn èèyàn dùn báyìí òun ni Islam fẹ́ ká máa spread so kọ́ náà bá lè fi ọlá kó fi wá ṣe fún jẹ́ dáadáa kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àná mi ti sọ fún wa làtẹ́tẹ̀ bí ẹ̀hún súnmọ́ náà nàìjíríà mi kọ̀ ẹ máa tẹ̀lé ṣe sí àwọn tó ti lọ ṣáájú yín torí wípé kí ni àwọn yahudi àti nọ̀sọ́rọ́ jù àti christian gbogbo pàǹlẹ̀ obituari lórí káàkiri àwọn christian náà lọ ṣe so ohun tó bá ti ń ṣe àwọn mùsùlùmí látara ìgbàgbọ́yé látara ìdúró déédé àwọn náà bẹ̀rẹ̀ sí máa ṣe so àwọn christian wọ́n celebrate eh, december ìgbà eh, tán náà bí jésù kọ́ nìyẹn ni ọjọ́ bíi jésù tó ti ẹ̀jẹ̀ pé kò fẹsẹ̀ nílẹ̀ tó dìsẹ́mbà lọ tún bí àwọn mùsùlùmí náà bẹ̀rẹ̀ sí ṣe mọ́lúdì náà rí i àbí nígbà tí wọ́n lọ ń ṣe oríṣiríṣi àwọn mùsùlùmí náà tún dá tiwọn náà lẹ̀ àbí wọ́n ṣe ọjọ́ sunday tí ò lẹ́rìí wọ́n lọ chọ́ọ̀chì àwọn mùsùlùmí náà dá sàlátù sunday lẹ̀ ṣùgbọ́n sáà máa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n yàn tó àfikún náà bá kó tún wọn ṣe omi wa dúró wọn bá mi láti fi ìwádà wá ìgbà àríkánná وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صلى الله على نبينا محمد وعلى آله وصحبه